ولا للسالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبارك السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته ìfẹ́nà ọmọ bá àwọn ọ̀rọ̀ ọba nẹ́bì ọmọ bá wà ní dáadáa pẹ̀lú dáadáa abẹ́rẹ́ àbàrẹ́ tó láàrín fún àwọn àwọn ìdílé wa lọ àwọn ọlọ́wọ́ ọmọ ọ̀pẹ̀lú wọn àwọn ọkọ̀ wa tó ń bá ti ṣe bẹ́ẹ̀

ìfarabọ̀. mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n máa sọ̀rọ̀ yìí títí torí àyẹ̀kọ́ tí a máa pẹ̀lú àlàyé ìkọ̀ọ̀kan nígbàtọ̀tọ̀ nígbà tó ti jẹ́ ní pé wọ́n á máa ṣàlàyé wọn fún wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan àkọ́kọ́ òun dá sí ní sẹ́ńtàkìrì ìgbò àtìgbọ́lé náà fẹ́ tẹ́lẹ̀ ìpè ní sẹ́ńtàkìrì ìgbò òun náà ní sẹ́ńtà kan tó ṣe pé èèyàn méjì àbí tọ́jú méjì lọ ó ṣe ń gbé ọjà tí wọ́n fẹ́ rà àwọn kankan fúnra wọn wọn àti àwọn olóòrè ń lọ́wọ́ torí pé wùdú wọ́n jẹ́ pé wà nínú ìjẹ̀ pé sábà ní kẹ́límẹ́tì wùdú àìrí pé jámù ni mufrad náà ń sẹ́yìn àlùwájú àlùwájú sì ní nínú èdè lágbáwá yúkìlá fún àlàmù jẹ́kùdálì mùsẹ́kùbálì mọ́dá mùsẹ́kùbálì fúlù sẹ́yìn wọ́n máa ń lò fún lágbáwá ní wájú wájú ìmáàlà mọ́dá mùsẹ́kùbálì fúlù sẹ́yìn ọjọ́ wájú nǹkan lágbáwá lè lẹ́nu ìpé wájú nǹkan tí wọ́n bá tún lo wákìlì ní ìdọ̀dá bá ń gbà mí náà ó tún lè túmọ̀ tó máa ní wákìlì òwò sì máa ń tẹ̀lé ìdìbò pàtùkù olùkọ́ òwò ayé sáàdà tìlẹ̀ yẹn ni wípé àwọn tó jẹ́ aṣojú wọn. ó dé wọn lè wùdú fún àwọn tí wá ṣojú àwọn kan ní ìlú lágbára tẹ́lẹ̀mọ̀ wájú náà ni wọ́n lò. pẹ̀lú ti ṣe yìí níbi jọra làwọn lọ wọnú bí àwọn náà ṣe máa ń lò sọ èyí ṣe sẹ́ńtàpù nìdú ní sẹ́ńtàpù nìdú. wọ́n ní àkọ́kọ́ náà sábà ní sẹ́ńtàpù nìdú. a rí i pé yẹ̀sẹ̀ bí a ní ìjà ìmọ̀ a ṣe pẹ̀lú ìṣẹ́wẹ́ ti ra ọjà yẹn wọ́n fẹ́ fi pàṣọmẹ́ntì àwọn ènìyàn rẹ̀ ti rajà. ìlú báwọn méjì náà ni wọ́n lówó lọ́wọ́ máa jọ́lẹ̀ wọn láwọn ẹgbẹ́ jáwù tí wọ́n sọ yẹn náà òun lè fi máa pàṣẹmẹ́ǹtì iyì àwọn ẹni yẹn àpọ́nlé àwọn ẹni yẹn sábàwò wọn láyé wípé látara kẹ́mà wájú náà ni wọ́n ti yọ wọ́n wá ṣe kọ́ìlù ọ̀rẹ́ wọ́n ní nínú ìwádìí máa pèlú òkò rìn. wọ́n ní màkìlúgbọ́n nìyí báwo ni wọ́n lè yí padà ha lè pé wájú tàbá ní wájú wàá bí wà ó tàbá ní ha á wù sọ á lè pé ha ú laba ní wà ó. á lè ha wá ó ha jìnnà náà ha wọ́n kọ̀ ha ni. nínú àwọn àlàyé kan náà àlàyé àwọn afá òní ìmọ̀ lóga àgbàtọ́ ní onífàtí ìlàlẹ̀ ìjó wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ yẹn kì í fi wájú náà ni torí pé túbùdàlú sí á túbùdàlú mọ̀dá túbùdàlú bí á lè ábàlù mọ̀dá lè ádámù lè báyìí torí pé àwọn ẹ̀yìn wọn ní owó gangan fúnra wọn pàtàkì ojú wọn yẹn náà ni wọ́n fẹ́ ná lọ́wọ́ pé àwọn ènìyàn àti ẹ̀mọ̀ wọn àmọ̀ wọn ìjọba àwọn náà sẹ́wọ̀n wípé lọ́dọ̀ àwọn ẹ̀fún nù láti máa wò pé o lè yá ten thousand lọ́dọ̀ àwọn ẹ̀fún ò lè yá. Ìgbọ́n owó lówó ní wà tó lówó lọ́wọ́ tó jẹ̀bi ti ten million ní kílè ní pẹ̀lú kọ́lá pẹ̀lú dà wọ́n tún máa sọ pé tó ten million yẹn tó àbíká ká ṣùgbọ́n mẹsìnì irú rẹ olóyè àwọn ten thousand tí ò lérè yọ̀ya lọ́wọ́ ten thousand ní ojú ní kúrọ́lẹ́ jìkan ní olójú bẹ́ẹ̀ jìkan ṣùgbọ́n àwọn olówó hundred million bójú kọ̀ lójú tí wàá tó yóò bá ọjà hundred million torí pé pàṣẹ́ntì rẹ̀ rẹ̀ ní pàṣẹ́ntì rẹ̀ àti tó ń gbẹ̀gbẹ̀ wọ́ọ̀tì owó ọ̀tún bílíọ̀nù. jù bẹ́ẹ̀ lọ tóun ní àwọn àjẹ ní ọ̀rẹ́dì ọ̀rẹ́dì ilẹ̀ ọ̀rẹ́dì ilẹ̀ onítọ̀ àwọn ọ̀nà àwọn ṣàlàyé rẹ̀ náà ní pé jù láàrin ará rẹ̀ òun ti kápá ṣòro fún níta lè pè ní kápítà kankan wọn ní lẹ̀ wọn ní kápítà kankan tí gbé ọjà òun lé lórí wọn ní kápítà kankan tí gbé rajà wọn lé lórí. ṣùgbọ́n sá ara ń lè ṣe ìyá ìjà ìmọ̀ bí mo á jẹ̀lé wọ́n fẹ́ pàṣẹ ìwọ̀n ra ọjà yẹn dàtúkò kan tí wọ́n sanwó bẹ́ẹ̀ nìyẹn kò yẹ pàṣẹ tí wọ́n náà bí ẹbí ra ọjà yẹn tí wọ́n padà wá dé fún mi wọ́n padà sanwó fún ẹni yẹn láàrin ìgbà tí wọ́n gba ọjà yìí náà ló wọ́n tún gbà lọ pé wọ́n gba ọjà lọ́dọ̀ yẹn ìyẹn ní pé ayọ̀ fẹ́ẹ́ yàgbé náà náà yẹn wọ́n ra ọjà ní gbèsè lọ́dọ̀ ẹ̀yìn kan. àwọn náà wà nínú ìgbésì lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n wá rà tí wọ́n bá tà á tán ẹ̀wọ̀n ó lè ní òun wà lọ́sàn tó àwọn ọjà náà àdéhùn ti méjì lọ fún ọjọ́ tí wọ́n jọ ń ṣe bísíǹsì yẹn. kúrò bẹ̀rẹ̀ máa wọ́n sí tí wọ́n bá ń bẹ̀ láàrin ara wọn. máa ń lórí bí wọ́n bá ti bẹ̀rẹ̀ kù lé lórí tí wọ́n ti bẹ̀rẹ̀ bísíǹsì wọn. ilé ìdáǹtẹ̀ ìwé wọn sẹ́ńtà tó lè dùn. àlàyé wọn ni wọ́n máa fi fún anisíra wa pé sẹ́ńtà tó lè dùn. ìyá ń yẹ sẹ́ńtà eight nine oníkẹ́yìn ló fi ọkọ̀ akọ̀fà á tààrà bí káàdì méjì lọ. tí wọ́n máa yẹ kí ó yá nínú nǹkan tí wọ́n ó máa rà ní zimbabwe ìlà pẹ̀lú gbèsè lọ́rọ̀ àríkè máa wájà kiri wọn ló bẹ̀rẹ̀ ń kalẹ̀ gbèsè yóò máa jẹ́ lọ́rùn wa ni wọ́n bẹ̀rẹ̀ yọ. bá yìí bá tàkà wà ní èrè tí wọ́n bá rí rẹ̀ ní ọ̀nà wọ́n pẹ̀lú lórí ìjọba gbèsè. mọ́jẹ̀mú rẹ̀ kalẹ̀. Wọ́n á lè ṣe tí wọ́n ń pe irinṣẹ́ ìta ilé ọkọ̀ tí wọ́n ń pè sánú pé irinṣẹ́ ìta kiri ìgbò. Wọ́n ní kí ni a ti gbé na àlẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn atúmọ̀rin. Torí pé wọ́n ní kápítà owó kankan lẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ bí rajà. Àbẹ̀rẹ̀ wọ́n ní kápítà owó kankan ní kíkọ̀ jẹ́ pé tó ń gbàdúrà sí ya àdínà ń wà ìjà gbèsè ni wọ́n ra ọjà ìpè wà àwọn àti wọn wà kọ́tù ìjà nígbìmọ̀ àti ìlú yẹn pé àwọn nípa yẹn tó ń fún wọn náà ó gbọ́dọ̀ wọn.

lọ́dọ̀ àwọn ẹ̀ka náà fẹ́ kó ọjà lọ́dọ̀ ọ̀dọ̀ wọ́n mọ̀ nípa òwúrọ̀. Ṣíṣẹ́ni tí kò sí ìta ọjà yẹn rí, ìṣẹ́ tí ó mọ̀ nípa ọjà yẹn rárá. Wọ́n ti túmọ̀ yìí pé irú ẹni yìí. Ẹ̀bárẹ́ǹtì tó ń kó ọjà yẹn lọ, ẹ̀bárẹ́ǹtì tí ọjà yẹn ti dín o, tí ó ti yá ní gbágbá ni. Ìsìnkọ́jà tó kó lọ tí ó padà lọ sí tí ó padà lọ ìpáyà mọ́ lọ́wọ́ àmì ẹni tó tó pọ̀ ọjà lọ ọjà yóò padà lọ ìpáyà mọ́ lọ́wọ́ padà lọ dànù ọjà ìdìbò náà torí tó gbà tí àwọn èèyàn bá ti kí ni táwọn èèyàn bá ní ju ọjà yẹn ní kíkó lọ owó lélẹ́ yìí wọ́n ti mọ̀ pẹ́ bẹ́ẹ̀ wọ́n lè fún ní ọjà pàyàtẹ̀lẹ́ àmì àmì ìjọ ara ọjà yìí pẹ̀lú gbèsè àti pẹ̀lú iyì wọn àti pẹ̀lú pé wọ́n mọ̀ wọ́n pẹ̀lú bísínẹ́sì yẹn. Pọ̀lẹ́bí àánú ìdarí wọ́n ta ọjà yẹn náà pẹ̀lú pépèsè wà lọ́rùn wa. Wọ́yẹ pẹ̀tẹ̀ máa ń máa yá sílè lánàá. Wọ́n wá pẹ́ ìtọ́ba wáyé báwọn méjèèjì. Mẹ́rin bó hẹ́ nínú béèrè tí ń ṣe èrè. Àlá Aṣáájú sọ̀rọ̀ lórí déédéé tí wọ́n bá ti di májẹ̀mú sí i wọ́n nílé yìí kì í sọ̀rọ̀ ká bẹnu sọ lásán o ìkọ́ olè yìí sallallahu alaihi wasallam nítorí ọ̀rọ̀ ká nínú sọ kọ́ ìjà àwọn afá náà ni òun náà ni alimusimọ́n aláàfin òsì òun mùsùlùmí àmàdúró lórí kí ni lórí májẹ̀mú wọn náà ni ètò wọn nígbà wọlé ní sáàtì òfin lọ sí lásàtọ́n àhàlàlẹ̀ àrọ́mọ́ àwọ̀ àrọ́mọ́ ní aláàlá. sáàtì kan nígbà wọlé òun lè fà tí ń sọ pé déèwọ̀ ti ń sọ di ẹ̀kọ́ fún wa tàbí ń sọ tó jẹ́tọ̀ ó ń sọ di kíni ó ń sọ di èèwọ̀ mọ́ wa lọ́wọ́. wọ́n wá bàánú omi náà ṣẹ̀ṣà wọ́n ní irú sẹ́ríkà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n 39 wíṣíù sẹ́ríkà tẹ̀lé náà wọn láti pé ọjọ́ sẹ́ríkà tẹ̀lé náà eléyìí tá a ti kà sẹ́yìn fàáfíà lókùnrin wa làwọn àbá àbẹ́ máa ti fún ní ìdájọ́ rẹ̀ bá sì lọ wo sẹ́ríkà tẹ̀lé náà. òfin jẹ́lẹ̀ ta àtàkẹ́yìn náà ni wípé á ń yẹ jẹ́ríkà sọ́ọ̀nì bá àtúbà bìmọ̀ òun ni kí èèyàn ló káwọn náà da bísíǹnẹ́sì pọ̀ àdékájú méjì lọ pẹ̀lú owó tí wọ́n ní àwọn èèyàn ní kápítà àìsàn yẹn máa ń wá ìdà àwọn àti pé owó àwọn méjì wọn kó kalẹ̀ yìí ló wá dà gẹ́gẹ́ bí owó ẹnìkan tuntun. yàmẹ̀dánù ìyẹ̀dẹ́sìmá àmẹ́jù ọmọ wa fi owó náà ṣiṣẹ́ àmẹ́jù náà ó sì yọ máa ní wọ́n jọ wá fi owó náà ṣiṣẹ́ kò pẹ́ nìkan ṣe. àdúgbò ti jẹ́ pípẹ́ yá wọ́n lè fi àdúgbò ó lè ti ihe ya bá ń fi owó yẹn ìpín torí pé wọ́n jọ lówó ni òun tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ó bẹ̀rẹ̀ pé ẹnìyàn gba tó pọ̀ ju ẹnì kejì lọ ṣùgbọ́n lọ́nà ọ̀bọ ni wọ́n ti wá jọra tí wọ́n ṣàlàyé fún wa a rí i pé àwọn méjèèjì náà ni wọ́n jọ ń ṣiṣẹ́ níbi eléyìí tí wọ́n ti wọ́n ó fún wọn ní ìdájọ́ tiẹ̀ náà nínú àwọn ìdájọ́ ilé ìtàn ti mú wá lẹ́yìn pé àwọn àbá ló tọ́ ṣùgbọ́n pẹ̀lú àwọn sáàtì ibẹ̀ náà ni wọ́n padà máa kà àwọn sáàtì yẹn fún wa tó fi lè jẹ́ sí pé ó tọ́ àbí kò tọ́. àkọlù wa yìí nínú sẹ́kítẹ́rì wọn ní kálọ̀ rẹ̀ pé ìkéde kejì nínú àwọn tí wọ́n jọ dá òkò yìí wàkúlù ní sọ àǹtọ̀ àdúgbò ó ń jẹ́ alámòjútó fún dúkìá ẹnìkejì rẹ̀ ní o kódà wàkàdúró àǹtọ̀ ó tún jẹ́ ẹni tá a lè pè ní alápàtọ́ ló jẹ́ fún lèsánà yìí pẹ̀lú owó ẹni yẹn yánná mọ́tàlá àádọ́ yánná nípìnlẹ̀ àádọ́ náà wọ́n ní irú ìran ṣẹ́ríkà báyìí wàásù nínú ṣẹ́ríkà ti àlàwàkàlà tí wọ́n kàkàlà wọ́n náà máa pè ní ṣẹ́ríkà tó lè wàkàlà àti ká tó pè ní ṣẹ́ríkà tó àlùkàkàlà. torí pé wàkàlà sáàbì pàtẹ́yìn òun náà ní kí wọ́n pẹ́yìn kọ́ ọ́n àwọn kékeré kọ́ bá wọn tó dúkìá wọn. ẹni pé ẹni tí wọ́n gba ọjà lọ́dọ̀ rẹ̀ náà wọ́n fún wa ní gbogbo o ẹ̀rọ bá wa mú ojútùú náà tónú àkówó lé wọn lọ àbákówó lé wọn lọ wọn àkówó lé wọn lọ àánú tí wọn ti lọ gba ọjà wọn ní kápítà kẹta tí wọn kó kalẹ̀ báwọn tí wọn lọ gba ọjà lọ́dọ̀ wọn mo rò pé wọn ọjà lé wọn lọ́wọ́ ìkó lé wọn lọ́wọ́ yẹn ẹni tí wọn lójútùú àti wọn lójútùú yẹn láàrin ara wọn náà. àwọn méjèèjì náà fúnra wọn àwọn náà tún jẹ wàkálà fún ẹnì kejì wọ́n jẹ́ kàfíńlà wọ́n jẹ́ kàfíńlà fún owó tí wọ́n gbà látọ̀dọ̀ tó ń gbà lọ́dọ̀ wọn torí torí òkó kápítà ni wọ́n ti ba ọjà wá ní tí a ó máa ṣàlàyé eléyìí. déédéé òdiwọ̀n wo ni máa jẹ́ títẹ́ mi kọ̀ọ̀kan nínú àlẹ́ tí wọ́n jọ da òwò pọ̀ yìí. wọ́n wà ní tìdáàrú máa ní ìhùnmá. wo ni ó máa mú. mẹ̀mí áàdì àṣẹ́ríkà nínú ṣẹ́ríkà tó àlùjò wọ́n nílé yọ máa wà láásàrì sọ́ọ̀ lórí kọ̀ǹdíṣàn táwọn méjì máa jọ gbé kalẹ̀ náà ni kí lè torí bẹ́ẹ̀ ó ṣeé ṣe pẹ̀lú àwọn kan tí a sọ ní àkọ́kọ́ lóde wípé ní wọ́n ti fún yàn lọ́jà ó lè jẹ́ pé wípé pásítẹ́ǹtì ẹ̀yìn sẹ́nà ẹ̀ ni wọ́n lò ẹnìyẹn lè sọ fún ẹ pé sọ̀rọ̀ fún ọmọ mi ká gbà wọ́n tó ìyẹn ti kọjá nígbà nítorí ìdílé irú ọjà tá a fẹ́ lọ gbà yí o èmi ni wọ́n mà lọ́hùn tí nǹkan ká bá jẹrẹ̀ ni wọ́n mú a jọ pé ní seventy by thirty ni sẹ́ni wọ́n bá ti kò sọ́tò lọ́gbàjà tí wọ́n bá ta ọjà tán béèrè yẹn tí wọ́n pè náà ní seventy by thirty alùpùpùmọ́n alàpùpù. Bẹ́ẹ̀ni wọ́n ti ní aláàjì ẹ̀ka ó àwọn kékeré wá tọ̀ wọn lásán ẹ̀mí náà máa wà sí i ẹ̀rọ ọ̀tọ̀lájáde ní fifty forty ní ẹ ti di sọ yìí pẹ̀tọ̀ ẹni ti pè lórí ẹ̀ ní ẹ bá tajà fẹ́rẹ́ ìfún wọn lè fún wèrè fún owó owó náà ní. àdúgbò ti jẹ́ sí pé nínú àwọn méjèèjì ẹnìkan lọ́yàn nípa òun méjì òun ló ní màárọ̀ tó múnádóko nípa òun yẹn jẹ́ nìkejì lọ òun náà ti wá lọ sí ọ̀pọ̀ òun pa bísẹ́ẹ̀sì nígbà tó ìṣẹ̀lẹ̀ wọn fún mẹ́rin ọ̀hún á jẹ́ kéwì tí mo mọ̀ ń pa rẹ̀ báyìí pé ìdè kan láti máa fún owó rárá o àìjọ pé o ní dédé o èmi ọmọ mi fẹ́ràn ìwọ ọmọ mọ́ títí kẹ́ ẹ̀ èyí náà wà ní mẹ́tẹ̀ẹ̀ta tàbẹ́ náà pé ìyẹn náà bẹ̀rẹ̀ fún wọn lè fi fún pàtẹ́kì ìdílé àyàrá wọn nígbà tí ẹni bá ti jẹ́wọ́ bẹ́ẹ̀ gbàrà ní àwọn ẹni tó lè mọ̀ nígbà tí ẹni náà kọ́ tẹ́lẹ̀. mo rò pé tó bá ní náà sẹ́ni wọ́n bá ti lè kó lórí ẹ̀ dáàrà àmù náà ti sọ yìí pé àlá ásàdì sàr lórí mẹ́jẹ̀mú ní wọ́n bá fẹ́ni lórí. mẹ́m mọ̀nà sọ́fà tẹ́ń níbi tí wọ́n jọ pín déédéé mọ̀nà sọ́fà ìjẹ́ déédéé ní ìpínlẹ̀ nìyẹn níbi tí wọ́n jọ pín ní déédéé àwàkọ́ni àbí tí ó sì ṣeré títẹ̀ nìkan àwọn akpar àbí tó pọ̀ ju títẹ̀ nìkan lọ. mo rò pé gbẹ̀kọ́nù tó ń làjì àbí tó pọ̀ ju ìlàjì lọ. ẹni tó ń sọ ìtàn náà ní wàá tó àkọ́dù tó ń fi dákẹ́ lẹ̀ náà fún mi mọ̀tà fẹ́ wá. torí pé ìtàn náà ló mú kẹ́nìkan ti mú tó kéré kùnà ìrẹ́lẹ̀ tó mú sí ó pọ̀ nígbà tí lápò mọ̀nà sọ́bà lákọ̀ọ́kọ́ tí wọ́n ti ṣe gbàǹjọba mo tún wá ní áwọ̀ àkọ́yì ìtumọ̀ àkọ́yì rẹ̀ ẹnì kó mú tó kéré ìdàkejì ẹnì kó mú tó kéré yóò mú tí ó pọ̀ ṣùgbọ́n bá ti padà mọ́ áwọ̀ àkọ́yì wá ó ṣe bàyá ní ilé àjẹjú wípé ẹnìkan lè tó kéré ẹnìkan lè tí ó pọ̀. wọ́n ní wọ́n àtẹ̀wọ̀ ọ̀rẹ́ ká á mẹ́rin kó lò wáyé nínú ẹ̀rọ kan sọ̀rọ̀ á. wọ́n ní káwá lọ́mọ yìí pé tó bá ti gbà yìí ní sẹ́ńtà báyìí irú tìjárọ̀ báyìí ká lọ́mọ yìí pé kò lò wáyé nínú hùmà ètò ìkejì inú wa yàtà á mẹ́rin nínú ẹ̀rọ kan sọ̀rọ̀ fi àlàkọ́tì ìmọ̀ ayé mi kú tìṣẹ́ǹtà. wọ́n ló kálukú wa náà wọ́n jọ máa fún sọ́tẹ́jì ìsọ́ọ̀tì tó bá wáyé níbi déédéé òdiwọ̀n tó ń wọn bá ní ìkápá nípa rẹ̀ níbi sẹ́ńtà yẹn bàmá làwọn ní bú àṣẹ́ríkà ẹ̀tọ́ ẹgbẹ́nìlàjì náà ni ó ní nínú bẹ́ẹ̀lì nínú sẹ́ríkà yẹn yìí ní kò ẹ bá sì mọ tó pọ̀ tó pọ̀ náà ní oṣù fún mi o òun náà wọ́n kò fún nínú sọ́tẹ́jì yẹn. wàá sẹ́yìn tí kò lómi náà sọ̀rọ̀ ká nínú àbẹ̀wò àlà ákàlùkà tí wọ́n bá ti gba déwù náà wọ́n máa gba déwù wọ̀nyí lórí ní wọ́n ti fún mẹ́mẹ́sẹ́ni àwòrán àwòkòlò. لأن أحدهما تركه كما قد يكون أو تقوى أو قد وتجد كل ذلك yóò jẹ́ ẹni sọ pàtàkì níbi òwò náà wà á sábà nígbà tí ìjà àti tó ti jẹ́ sí ẹni náà àwọn èèyàn máa patronize òun púpọ̀ níbi òwò yẹn wà á sọ̀rọ̀ àdìsúrù kò ti dára àti bẹ́ẹ̀ni kó sì lóye pẹ̀lú àwọn strategy ọjà náà ìyẹn ní ọ̀nà tí wọ́n lè máa di ọjà náà gbà láti gbà nínú ṣáàpì àpapọ̀ ju ẹni kejì lọ. eléyìí náà bẹ́ẹ̀ni tí wọ́n lè wò láti lè pẹ́ tuntun ó pẹ́. bákan náà wàlá àná àná là kó lè ní ìgbà ó sì lè tẹ́jọ́ bá pé iṣẹ́ ìkọ̀ọ̀kan náà méjèèjì kọ́ ní ìyàtẹ́lẹ̀ ó lè yàtọ̀ síra tẹ́jọ́ ìkọ̀ọ̀kan sínú ọ̀rọ̀ òwò náà lè yàtọ̀ síra. lòun láti wá ní títà iṣẹ́ rírà wá ó wá lè rọrùn sí títà lọ ó sì lè ṣe jẹ pé ó wà bẹ̀rẹ̀ á kó yẹ pé títà rọrùn fún rírà wá lọ. kẹ́ẹ̀ẹ́ pé ẹ̀jẹ̀ káwọ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀jẹ̀ lọ kó láti wá ní títọ́ ni.

wọ́n ti já ẹgbẹ́ ìdílé ọdún kọjá náà tí wọ́n ti lè gbé kọjá náà wọ́n ti tán náà. tọ́wọ́ wàhálà táwọn ènìyàn yóò ṣe kọ́tọ́ gbé kọjá bọ́dà ní wàá tó kọjá bọ́dà máa tó dé nàìjíríà náà wọ́n tó dé ìdílé lọ. kódà láàárín ilé ta kódà lọ́wọ́ ìgbẹ́ náà ọwọ́ ẹ̀nà tó ti ra àgbóra ẹ̀sìn bóyá ọ̀rọ̀ adé díẹ̀ sí àkúrẹ́ olóńgbò bò wá sàkúrẹ́ táà kọ́sọ̀ ń bá mú ọ mẹ́ ọ̀sán wo pé ọ̀rọ̀ àná wẹ̀ ń bẹ̀rẹ̀ òǹgbò bò wá sàkúrẹ́ ọba délé mọ̀ pé láìsí lọ́wọ́ nílẹ̀ ọ̀sán wo tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀dà àti ìwà balẹ̀ tí wọ́n bá rí láìsí láìsí. wọ́n tó wá ti dé inú sọ́ọ̀tù rẹ̀ ń tì ẹ wá wo ẹni tó ń kó wọ̀ láwọn tó wá ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá tó láyà ló ṣe káàdì ọ̀fíìsì ṣe fún onígbà lọ́kọ́sọ̀ fún onígbà lè ráyè fún onígbà lè ráyè òun ló wá máa sátẹ́jì ọ̀rọ̀ táwọn ọmọ ń gbé gbà àwọn ọlọ́pàá ni wọ́n ń kojú òun ló máa gbogbo àwọn ọ̀rọ̀ táwọn máa ń rìn tẹ́ máa ń lu ọjà bẹ́ẹ̀ rà wá kódà tó tún lè rà wọn fẹ́ wọ́n sọ fún kọ́sọ̀mù yìí pé àbò ètí nígbà tó sọ̀rọ̀ ti délé rẹ̀ yìí ní ọ̀bà mẹ́lò jọ ẹ̀ẹ́dì jọ nìyẹn rẹ̀ àádẹ́ ọjà nílò ra ọjà lọ́nà ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo àwọn ọjọ́ tó kù wọn lọ́wọ́ ẹ̀ẹ́dì ilé ìjọba bá tó àmì wọn ẹ̀ẹ́dì ilé ìjọba bá tó àmì wọn ẹlẹ́gbẹ́ tí bá yé jẹ́sí yé òun wọn ìyẹn ló

ilẹ̀ ní wá jẹ́ ó bẹ̀rẹ̀ pé iná lásán náà ní gbogbo àwọn méjèèjì ọba ká ẹni ló náà gbọ́dọ̀ lóògùn àwọn tó fẹ́ gbòògùn sí àwọn náà òjò lásán bí wọ́n ti dòkun ní pé èyí ni wọ́n ti gbé wọn àti ọkùnrin ní ọ̀rá ìgbà wọn èyí tòótọ́ parọ́ máa gbé láìsí ojú lọ́wọ́ àmì láìsí lọ́wọ́ àmì ọ̀rá yóò àti gbèjì. ìgbà eléka fẹ́ mú bẹ̀rẹ̀ ní pé fẹ́ẹ̀t tó wà fún ẹni tó lọ rà nílẹ̀ yà ń pọ̀ ọjà títà míì òun ni fẹ́ẹ̀t tí ó pọ̀ ju rírà wọn lọ. eré náà bẹ́ẹ̀ nù láti máa ń wò lórí ẹ̀. sọ àná àmàlà kó lè nínú lè ṣe pẹ̀lú níbi ọjà tí wọ́n fẹ́ tà yìí kọ́ni yàtọ̀tẹ́lì olùyàtọ̀ síra yàtọ̀tẹ́lì fún amẹ́rì àpàtà àbẹ̀sí ìfẹ́lì kejì bàyàtàkọ́ni ń ìlànà ti nà sí ìlú èmi yóò wá bùkátà sí àlékún ìfún tiẹ̀ tí mọ̀kọ́ nílò dáríjà láti lè di dí àlékún iṣẹ́ tó ń ṣe yẹn mọ̀kọ́ nílò yẹn tí ó lè jẹ́ ṣe déédéé àlékún wàhálà tó ń ṣe lẹ́nu kejì ṣe. ṣùgbọ́n nípa akọ iná àwọn nípa ẹ fún ìlàsàkì ìjárí gbogbo ẹ̀ náà padà sí ti mọ́jẹ̀mú eléyìí tó lọ ẹ̀yìn náà kò máa ń dá àyíká láàrin àwọn méjèèjì níbi ènìyàn náà ni. gbogbo nípa akọ yìí kò ní jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti parí àwọn méjì náà interest wà níbi nílò èrè lèrè lóbìnrin ti ẹ̀bùn okùn fẹ́mi o ìyẹn lè fi sọ pé seventy percent ní mà gbà o tẹ̀rẹ̀ lè fi sọ pé fifty ni o eléwọ̀n ti wà láàrin ara wọn ṣáájú. ọ̀rọ̀ jẹ́ ká mẹ́ pé wàdìkú lè wá ìdí ìrìn àjò ìpínlẹ̀ kejì inú àwọn tí wọ́n jọ dá òwò pọ̀ yìí ìṣẹ́ ń bàtẹ̀rẹ̀ ìdò mìíràn ìfúkú ó bá lóko ló lẹ́kọ̀ọ́ nítorí máa ń ìṣura bá ìṣẹ́ ń bàtẹ̀rẹ̀ náà ẹgbẹ́ wa yọ pé ẹnì fún ẹnì kejì náà lẹ́kọ̀ọ́ níbi iṣẹ́ ń bàtẹ̀rẹ̀ àyèwò náà nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n jọ ní láàrin ara wọn. wọ́n ká lóko àwọn méjì náà ni wọ́n jọ lẹ́kọ̀ọ́ láti lè sọ pé oúnjẹ tí mo fẹ́ lélẹ́yìí a iye tí mo lè gbà lélẹ̀ àwọn méjì náà sì ni wọ́n jọ lẹ́kọ̀ọ́ níbi dúkìá yẹn láì ní ìtẹ̀nà àgbà yọ̀ǹda lọ́dọ̀ ìlú lèkóòlù wá ìlú nínú máa á kó pàtó ìkíni kejì ló lẹ́kọ̀ọ́ sí ìdébi ọjà àrùn yẹn láì tẹ̀sẹ̀ nígbà yọ̀ǹda lọ́dọ̀ ìlú tó dé lọ́dọ̀ tẹ́lẹ̀ jẹ́ ẹ̀tọ́ táwọn méjì náà lè fi hàn tí wọ́n jọ ní. eléyìí ni àlàyé níwọ̀nba nípa sẹ́ńtẹ́tù àlejò sẹ́ńtẹ́tù àdáhùn sẹ́ńtẹ́tù àdáhùn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́nà nígbà ayọ̀ sẹ́ńtẹ́tù ìsìláyìn wà láti bàrà tòun náà ní pé ẹni tí àdéhùn ti méjì lọ báwọn náà pawọ́ pọ̀ wọ́n yà pèsè ìbáàlì ní àbí àmì ìmọ̀ káàkiri máa ń owó kójọ àti máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìfarajọ ara náà ló ti jẹ́. ẹ̀rẹ́ eléyìí tó ń yàtọ̀ ní pé wọn ayé dáńtà bọ̀ owó ni wọ́n ti ṣiṣẹ́. mo rò pé a lè fẹ́ sẹ́ tiẹ̀ ní kápítà ṣùgbọ́n tòun ti ọjà wọ́n ti ọjà. pẹ̀lú pé àwọn ẹni náà wọ́n mọ̀ pàdé fúnẹ̀tì àwọn ti kọjá kan kíákíá ní wọ́n ìgbà náà. àbí pẹ̀lú wípé ó sì jẹ́ sí pàtàkì wọn ó lè fẹ́ ó sí láwùjọ wọ́n bá mọ̀ nípa òun ìyàtọ̀ tó wà ní sẹ́ńtàkàlà àbíàní wa ni pé sẹ́ńtàkàlà àbíàní ni owó ètò ẹ̀ṣẹ̀ wípé owó gẹ́gẹ́ ìfarase wọn ti wọn jọ kó papọ̀ wọn owó wá ń jáde mo rò pé làtúmọ̀ àkókò rẹ̀ pé bí mẹkáníìkì méjì wọn jọ da kọ́ńtìnì papọ̀ ẹ̀rọ pé á sì ìbẹ̀yẹn kì í fi kówó ni wọ́n kó jọ papọ̀ ẹnájì wọn ni wọ́n ti lò àti ọpọlọ wọn ni wọ́n ń lò tẹ bá bá tẹ bá rẹ̀ rẹ̀ ṣiṣẹ́ ni wọ́n fi fún wọn ní owó ni wọ́n bù sẹ́ńtàbọ̀ àti àwọn ọmọ òṣèlú yẹn. Nẹ́gbẹ̀ẹ́ yìí pé yẹpẹtẹ sì bá ní ìdí àbí àníyàn. Wọ́n máa fi ara wọn ṣiṣẹ́ láti lè kó ọ̀rọ̀ jọ. Ọ̀nà tí yẹn ti dàrí jà. Wọ́n sọ iná ló kọ àlìjáná sùràká torí táwọn tí ń jọta òpọ̀ yìí bàtàlú àbíjáná ara wọn ná sílẹ̀ àná níbi àwọn tẹ́ tí wọ́n ṣe tètè fún mi àlùmọ̀dáàkì láti lè rí kọ́wọ́ wọn tẹ owó tí wọ́n fẹ́ kójọ àlùmọ̀dáàkì yẹn fẹ́ láti lè rí ìṣẹ́ wọn fẹ́ kójọ ní iṣẹ́ tí wọ́n ṣe yẹn ara wọn ni wọ́n lò ara wọn ni wọ́n fi ṣiṣẹ́ kótó lè fún orí ọ̀rọ̀ yẹn kójọ. eléyìí náà máa ń wáyé ní àwọn ọjọ́ láéláé ṣáájú lẹ́yìn tó ṣe pé àwọn ọ̀dọ́ ti máa ń lè kóra wọn jọ tí wọ́n sangun dáadáa wọ́n wà máa bá àwọn ẹni tó ilẹ̀ kẹ́nìkan tó tó bá kọ tó lè kọ bí lápẹ̀júwe àwọn tí wọ́n kọ lẹ̀ wọ́n máa sọ pé tó lè kọ bá tó lè kọ bẹ́ẹ̀ ìgbà two hundred níjọba yẹn tó lè kọ two hundred eighty mo sọ wọn àbá jẹ́rìí mo sọ àwọn ó ti gbọ́ yìí dáadáa jù wá lọ́wọ́ wọn ni tó lè kọ bá kò yẹ sábà rẹ nìkan tó lè kọ bá àbótẹ́lẹ̀ kọ jù bẹ́ẹ̀ lọ àwa nínú márùn tí wọ́n wá bọ́ gbogbo ẹni pé tí wọ́n bá ti jẹ́ ìgbà márùn lè bẹ̀rẹ̀ ìgbà márùn ti dúró nìyẹn wọ́n wá ti jẹ́ bẹ́ẹ̀ fẹ́ràn ìta gbogbo láàrin bíi ọjọ́ mẹ́wàá kẹ́ ẹ wo iye tí ẹni yóò fi fún mi yóò fi kọ ẹgbẹ̀rún tàbí ilé ẹ̀rọ púpọ̀. ẹ̀rọ pé ìgbà márùn-ún lẹ́gbẹ̀rún kan alẹ́ ẹ̀kọ́. sẹ́nu kàwéjì tọkọ igba mẹ́wàá sẹ́nu bẹ́ẹ̀ ni kàwéjì kọ ẹgbẹ̀rún méjì nù àwọn làwọn márùn-ún bẹ́ẹ̀. ẹ́ sẹ́nu bá ti kọ ẹgbẹ̀rún mẹ́wàá fún tọ̀wúrò. ẹ̀rọ pé àpapọ̀ yẹn wá nìyí tí wọ́n á yìnbọn gbowó ẹ̀rí pé owó yìnyín ọ̀jọ̀jú ó lè jẹ́ iṣẹ́ yẹn náà wọ́n lè papọ̀ láti jọ̀dá láti jọ̀dá ọkọ̀ láti jọ̀dá iṣẹ́ yẹn náà. tẹ̀lé eléwu náà tí wọ́n lò ara ni wọ́n lò àbúrò àyẹ̀rọ àwọn ìyẹ́rọ àti olùkẹ́ríkà tí wọ́n dá kẹta tó lò àbúrò àyẹ̀rọ. tẹ̀lé ìtẹ̀jọ̀dá sẹ́kọ̀ náà tí wọ́n tó mọ́tò wá oríṣiríṣi ọ̀nà mìíràn náà ti gbà wáyé àwọn méjì jẹ́ pé tòwítà náà wọ́n jọ di mẹkáníìkì tòwítà náà náà rí bí tí wọ́n bá ti wá olùjẹ́ pé iṣẹ́ kan náà ni wọ́n á jọ di ìtọ́lẹ̀ lágbára wọ́n jọ dá ọpọlọ gbà sí kátìráì sí kátìráì ara náà ni wọ́n lò ó sì lè wáyé lọ́nà kejì kó ti rí pé ẹ̀mí pẹ̀lú bí nǹkan ti yàtọ̀ díẹ̀ lásìkò tá a wà yìí nìyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mẹkáníìkì ẹni tó ń ṣe díà náà ló ń ṣe ẹni dùn ẹni tó ń ṣe ọwọ́ mọ́tò òun náà ló ń ṣe gbogbo ní mọ́tò ṣùgbọ́n níbi ìgbà wọn ti yàtọ̀ díẹ̀ àwọn kan ṣe pé téèpù lásìkò àwọn ṣe mọ́tò ní wọn ti téèpù lọ torí pé àwọn ìgbà tuntun tuntun ti jáde bàtà mi manual ní ṣùgbọ́n ní kìí mánú àti àti ìbáṣẹ ìlú ẹ̀ka bá ti fi di àlọ́kọ̀ yìí. ó yẹ kó ṣe pé àwọn ẹ̀ka ti lọ ṣẹṣẹ aláìsí lórí bí àmì kan lórí bí ọ̀tọ̀ bá ti fi di àlọ́kọ̀ yìí. ọ̀pọ̀lọ̀ tó wà ní kó ọ̀tọ̀ bá ti di àtúnyẹn ó lè mọ̀tàn lè kó ẹ́ńjìn ti ṣe bínú ẹ̀ òun lọ ṣẹṣẹ aláìsí lórí bí àmì kan torí bí a tó dàrú débi kan tó bá gbé lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àti òṣèlú pẹ̀lú òṣèlú lọ. ó wá sí ti pẹ́ pé wọ́n lè dáṣẹ́ pọ̀ lábala bẹ̀rẹ̀ náà sẹ́nì kan máa fi bíà sẹ́nì kan máa fi ẹ̀rọ hùn láti gbé bàjẹ́ náà sẹ́nì kábìlẹ̀ yẹn sẹ́nì kábìlẹ̀ àbíáyìn náà mo rò pé kọjá tí sọ́ọ̀bù náà ni wọ́n jọ sí ẹ̀ wọ́n jọ da kọ́ọ̀nù iṣẹ́ tẹ́nu ní ṣe níbi mọ́tò yàtọ̀ fún ìṣe mi ṣe. ní wọ́n bá ara wọn dé náà wọ́n lè gbọ́ra sẹ́kọ̀ nígbà tó bá rọrùn bẹ́ẹ̀ àmọ́ níbẹ̀ yẹn náà bá sọ̀ra ìjáde padà wáyé lórí pé kẹ́ni kó wáyé tó já nìkan ni wọ́n wá ṣe kó wáyé bá rẹ̀ nìkan wá ṣe é dùn wo já nìkan láàmú fún gbogbo ìgbà ààrẹ nìkan tó dín àwọn ẹni nìkan èrè nìkan ní jẹ́ òṣìṣẹ́ bó tilẹ̀ jẹ́ sí wípé tí wọ́n fẹ́ ṣe báwọn náà àkọ́kọ́ tó kọ̀ wáyé ní pé àjọ fẹ́ ṣe kí ni àjọ fẹ́ ra wa lọ́wọ́ àánú la ṣe fúnra wa. torí wọ́n tún wọ́n pé bí àní wá tó bá padà yá náà ń lè wá. nígbà tó tún ẹni tí a ti gbọ́dọ̀ akẹ́kọ̀ọ́ náà ó náà ó ẹni dùn. wọn ló náà wàtẹ̀lí ìlújà wá ń jẹ́ àdá náà ẹ̀yìn lórí pẹ̀lú jẹ́ńtà bẹ́ẹ̀ náà lẹ́tọ̀ọ́. màmá wa wà á dùdà wò wà ní sáà ìwà bẹ̀rù mà. onálẹ̀gbà wa eré tó wá lọ́dọ̀ bàbá wa dùdà wò àtàbà wa ní sáà ìwà ìmọ̀ wa. àní kúmọ̀ sẹ́yìn tó rọ̀ bí ọ̀wọ̀ àyìn kọ́ọ̀tù wọn àtọ́ wa eh? Abdullahi bin Mas'ud tọ́lọ̀ tọ́lọ̀ wa ẹni fún wa àtàwọn àtàwọn tó wà bá lápapọ̀ wọ́n ìsàrọ̀ kùránì wa anáà wọ́n ní èmi àti àtàwọn anáà àti àtàwọn sáyẹn wọ́n láwọn méjèèjì àwọn ṣe sẹ́ńtà tí wọ́n ní ogun bàdà bàdà láàrin ti àfihàn yìí táàbù mú àwọn ẹrú méjì kan wà ní gbèsè ó mú wọn wá wàlàmẹ̀dún ánà èmi ò mú nǹkan kan wá wàlà àti àmà wà àmà ti èmi àti àmà àwa ò mú nǹkan kan wá. ẹni pé ẹni kanáà ló nǹkan wá nínú wọn báyìí ó kò fún ẹ àwọn òmù gẹ̀gẹ̀ wá sẹ́ríkà ti fún àwọn ṣe sẹ́ríkà ti fún àwọn ṣe sẹ́ríkà ti àṣà ẹ̀ owó làwọn ṣe. ìtumọ̀ rẹ̀ náà ni pé ó lè ṣe ṣe ń gbà mí náà kó jọ pé ààrẹ ń mú nǹkan wá nínú ààrẹ ń lówó lọ́wọ́ náà nínú ṣe kíni o ẹnì kò dúró lo ara kọ́lá àmì àmì

kó wọ́n jáde láì ṣe wípé bísíǹsì kan la gbé kalẹ̀ táǹtà eléyìí náà wọ́n ló wọlé láti fi ṣe ṣẹ́ńtà. ẹni gbogbo àwọn ìta mú afọ náà wà láyé ó lè wáyé bẹ́ẹ̀ tẹ́jọ papọ̀ lórí bẹ́ẹ̀ ẹjọ́ máa jáde lẹ́ẹ̀ tó máa fún owó jáde lẹ́ẹ̀. tí ẹnu bá ti kò tàbí láàrin ìdí ẹlẹ́jọ pé bàbá àtàkọ dábàá lu àdùnhún iṣẹ́ nìkan yín bá gbà mẹ̀mẹ̀ àmẹ̀lẹ̀ nínú iṣẹ́ tó wá gbà láti máa tàbí ìyàtọ̀ ṣùgbọ́n ṣe èlùbù ọ̀pọ̀ dandan kí gbogbo ẹ̀ tẹ́ ẹjọ́ da akẹ́kọ̀ọ́ yẹn ẹjọ́ ti jẹ́ nínú ẹ̀yìn rẹ̀. wọ́n wà fẹ́ tó pé gbogbo ẹnìkọ̀ bá kó náà ṣe fún wọn kó náà patisẹ́tì nínú ẹtí ẹnìkan náà wọ́n dà mẹ́rẹ̀lẹ̀ ààrẹ ní àwọn akẹ́kọ̀ọ́ jẹ tẹ́ ẹ fi iṣẹ́ ìgbà yẹn. torí pé ṣé sákìlà bíáàmì ti kọ wà ẹ̀ẹ́dọ̀ kú ní níbi kí ni náà ní sísọ. nítorí àsìkò wa kí ni ìdájọ́ kí ni àwọn ọ̀gá bá sọ nípa ìdáná àti àrẹ̀ pẹ̀lú sí pẹ̀lú àlàáfíà jẹ́ ọ̀sẹ̀ ń bọ̀ lọ tí ọlọ́run bá bẹ́ẹ̀ tó náà lọ pẹ̀lú àlàáfíà. a ó على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته